ẹni tó jíṣẹ́ yóò kà yóò kà ló sì fi já sí pé àwọn assassin tẹ́ bá lọ pààyàn nínú ìṣesí wọn wọ́n mú picture passport picture onítọ̀hún lọ́wọ́ wọ́n ní ẹni tó rán àwọn ṣẹ́ rèé o ó ní káwọn pa ọ torí náà mọ̀nsó lálẹ́kì amadi wá o wọ́n kà wọ́n kà tọ́ba wa rí báwọn wàmánà nufi hibnale ayat aya ta wa wà lórí ẹ̀ yìí láyé bó ń dùn kẹfì rán amama sanabi anifan kò jìnnà rárá kò jìnnà pàápàá sí ohun tá a fi ṣe àpẹẹrẹ yẹn wàdálìkà anatilikali ayat ìyẹn ni pé àwọn aya wọ̀nyẹn tòfin ìdú ó ń fún wọn láǹfààní kan àǹfààní tahamulalẹ̀ ìkọ́ bí àlàáfíìlì àlàáfíìlì fa aláhu akharun ó ń fún wa láǹfààní ibi tí irú ẹ̀ṣẹ̀ ó ń fún wa láǹfààní irú ẹ̀ṣẹ̀ ìjìyà ìjẹ ìyà kan lórí ìṣe kan tí ẹlòmíì ṣe ok ayàtà kàṣíwájú yẹn nígun kejì lábala kejì ó ń jẹ́ ká mọ̀ wípé ìjìyà ń bẹ lórí iṣẹ́ kan lórí ìṣe kan tí àwọn mìíràn tí wọ́n ṣe. wàdálìkà bẹ̀rẹ̀ tí báàrí anaha ulayi alihamilin le awuzari gẹ́yìrìhìm ìyẹn ohun tí ìwòye sí yẹn tá a wòye sí ń bẹ̀ ni pé dágúdájú àwọn tí wọ́n máa ru ẹ̀ṣẹ̀ lòmíì yẹn ìnámọ̀nà lòhádà àlẹ́ǹkọ́bá ìntòjẹ́kọ́wọ́ wọn ó tẹ̀yà mìjíhàtìn ojúkọ̀nà tá a fi wóore o anahum kanu sábàbà anahum kanu asábàbì àwọn ni sábàbì tó o ti gbọ́ àwọn ni sábàbí wàrọ hamandon lansẹ bíi dìláì àwọn ni sábàbí lẹ́yìn àwọn tí wọ́n ṣìnà kúrò nínú ojú ọ̀nà mọ́ ọlọ́run àwọn ni sábàbí wọn àwọn ni wọ́n sì wọ́n lọ́nà tí wọ́n fi ṣìnà àwọn ni wọ́n pè wọ́n lọ síbi ìṣìnà ṣéwà amada tìjáni ó pe ayé lọ síbi tìjáníyà níyàsí náà ó pe ayé lọ síbi tìjáníyà búlálà òun náà pe ayé lọ síbi búlálà tiẹ̀ ok àti gbogbo àwọn wẹrẹ wọn bí ogúnṣẹ́ bí ọ̀pá musa bí dánwò bí síkírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ dùn àtúnalá abiwá abijá nam tí wọ́n jólùpèpè tí wọ́n dó sẹ́nu ọ̀nà já ànámà fáwọn èèyàn wọn. àwọn tí wọ́n jẹ́ olùpèpè wọn yìí tí wọ́n pe àwọn èèyàn táwọn èèyàn jẹ́ pé wọ́n wọn ò mórí bọ́ o fàná lahum alẹ́ ikọ́ bihadalẹ̀ ẹ̀tìbàr pẹ̀lú ìwòye sí nìyá fi tẹ̀ wọ́n o lọ́wọ́ ìyá fi tẹ̀ wọ́n o fakana la adilu ohun tí ó wà jẹ́ déédéé ni pé tahamilahum tabi'ati ma qamu bihi min idlalin li ghayrihim ohun tó máa jẹ́ déédéé ni pé kí wọ́n yá a dìrù wọ́n kí wọ́n dìrù wọ́n tabi'ati àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ma qamu bihi ẹ̀ṣẹ̀ ohun tí wọ́n ṣe min idlalin li ghayrihim níbi bí wọ́n ṣe ń ṣi àwọn míì lọ́nà ó sì yàn lọ́nà òun nìkan ní àjẹyà no no no no no no no no kìí ṣe òun nìkan láwùláàkà mọ̀ọ́dọ́là bí ìbá ṣe wọ ni kò ní ṣìnà ìwọ lọ sọ fún pé tìjà ní yọ̀nà ni nà ó àbúwọ̀ ni ìwọ lọ sọ fún pé yọ̀nà ni òun ti wá ya wèrè sínú amadiya ó ya wèrè sínú tìjàríyà débi pé kò gbọ́ nǹkan míì mọ̀ tẹ kú ò láyé ìwọ ló pè síbẹ̀ ìwọ tó pè síbẹ̀ ò ní lọ láì jìyà bí ìgbà tó pè yàn lọ síbi pé lọ palágbájá ni wọ́n mú wọ̀ náà. wala yambagi an yufuhama min hadha kò wàá lẹ́tọ̀ọ́ o kò yẹ o ká gbọ́ nǹkan yé bi kíní yìí o kí nìkan náà anama yahamiluhu alimudiluna min awuzari gairihim wípé ẹ̀ṣẹ̀ tí àwọn aṣinilọ́nà ó rù nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíì tí wọ́n ṣì lọ́nà yááfi àdọ̀lín minal hisabi wal iqab pé tí ẹni tó ṣìyàn lọ́nà tó bá ti wá bá ẹni tó ṣì lọ́nà ru ẹ̀ṣẹ̀ yóò wá yááfi olùṣìnà níbi ìṣirò iṣẹ́ àti níbi ìjìyà rẹ̀ no no ohun tí wọ́n sọ ni pé má lọ gbọ́gbọ́kúgbọ́ yé láàrin pé nígbà tẹ́ńtọ́ bá ṣìyàn lọ́nà tó bá ru ẹ̀ṣẹ̀ ẹni tó ṣì lọ́nà ẹni tó ṣì lọ́nà ibo lòun ó lọ iná lòun náà lọ wọ́n jọ lọ náà ni wọ́n jọ lọ sínú iná ni ẹni tí wọ́n sì lọ́dà ò ní làákàyè ni èèyàn sọ fún wọn pé sọ̀rọ̀tò lè fàtì ìṣègbè kùránì ó tún ní táwọn ṣe òyìn sọ náà ni orí rẹ wá bu débi pé òun sọ pé ifá tọ̀ tí tó yẹ pé ṣé wàá dààmú ọba wọ náà lọ́jọ́ àlèkèyà mọ̀ gan-an ó ṣetán àti bá wọ ọmọ tí ń jẹ́ náà ni ẹnìkan ló sọ bá ń lù ó ní kódà tí ṣé wàá dààmú ọba wọ náà tí bàbá níyà sí ọba wọná ó lóun ṣetán láti bá wọn wọ̀ ọ́ ah, ọmọdé ò débi ẹrù lẹrù ọba o ọmọ tí ń jẹ náà ló fi ń sọ báyẹn o ah, ọmọ tí ń jẹ náà ni o àmọ́ lọ ọmọ dájú wípé ọ̀rọ̀ táwọn kìrìsìtẹ́nì máa sọ tá a bá ṣí bíbélì hàn wọ́n tá a ní ẹ jẹ́ ká ka orí báyìí ẹsẹ̀ báyìí nu bíbélì bíbélì sọ báyìí pé tá a àwa ìwọ ìwọ tó jẹ́ kristẹni bí àpẹẹrẹ nísìn bíbélì sọ pé nítorí tí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ta aráyé lọ́rẹ nítorí kí ayé má bàa ṣègbé ṣùgbọ́n kí wọ́n lè ní ìyè àìnípẹ̀kun tá a bá sọ fún kristẹni pé ta ló sọ̀rọ̀ yìí gangan ọ̀rọ̀ tá kà bọ́ta yìí nínú ìwé jọ́ọ̀lù yìí ta ló kà ah, yóò ní ẹni tó kà òun ò fẹ́ mẹ òun ò fẹ́ mẹ ntọ́ kọ́ o òun ò fẹ́ mẹ ntọ́ sọ ọ́ mọ̀ ní à ní sùúrù mọ̀ wà rọ́ọ̀fù sọ ti gbọ́ jẹ́ akọ bí yẹn sì máa sọ̀rọ̀ ká sọ pé wọ́n ló bí Jésù o sì fẹ́ fi ẹ̀mí Jésù ṣe sàrà fún aráyé bó ló ṣe wí ah, ó ní òun sọ pé nítorí tí mo fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ mo sì fi ọmọ bíbí mi kan ṣoṣo. So -so ta aráyé lọ́rẹ nítorí kí aráyé má bàa ṣègbé ṣùgbọ́n kí wọ́n lè ní ìyè àìnípẹ̀kun sọrí pé torí pé wọ́n ló bí ọmọ òun ó sì ó sì rí pé n tó dáa ìpè kò bá yí ọmọ rẹ jẹ́ nítorí ọmọ ẹlòmíì ó rí pé n tó sọ ni pé nítorí pé mo fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ nà ọ̀rọ̀ ta ni bíbélì yóò ní ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ẹ̀tọ́ ìpẹ́rọ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni yẹ kó sọ̀rọ̀ náà o irú ọ̀rọ̀ tó tóbi tó báyìí ọ̀rọ̀ ńlá yìí ìyìn tó yẹ kí bíbélì sọ ni pé nítorí tí èmi ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ nítorí tí èmi èmi ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ kìí ṣe nítorí tí ọlọ́run ah linguistical problem ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀gbẹ́dẹ̀ ni sọ pé third party ló ń sọ̀rọ̀ yẹn ẹlòmíì ní sọ̀rọ̀ kì í sọlọ́run mọ́ ìbàjẹ́ ọlọ́run ọlọ́run ọba sọ pé nítorí tí èmi ọlọ́run àbí kì í pe rẹ̀ lémi. gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run rẹ ọ̀kan ṣoṣo ni lẹ́yìn mi kò sí ẹlòmíràn ó pe rẹ̀ lémi. so ìbàjẹ́ sí pé ọlọ́run fúnra rẹ̀ ló sọ ẹsẹ̀ bíbélì yẹn gbogbo ohun tí gbàgbọ́ kìrìsìtẹ́nì dúró lé lórí nìyẹn o vaasi yẹn ni o ìgbàgbọ́ wọn tí wọ́n fi ń lọ sóòru tí wọ́n fi ń pe Jésù lólúwa tó lùgbàlà tí wọ́n fi ń ṣe ọjọ́ tí wọ́n fi ń ṣe ọdún àjínde gbogbo ohun tí ń jẹ́ kìrìsìtẹ́nìtì pátá orí vaasi wàhálà yẹn ló wà ó ní foundation rẹ̀ nítorí pé tá a bá ti lè yọ kúrò ń bẹ̀ tá a bá ti lè yọ yẹn kúrò ń bẹ̀ wípé ọlọ́run ò fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ta yín lọ́rẹ pé kẹ́ ẹ kàn má gbélébù no one will be a Christian any longer kò sẹ́ni náà mọ́ tí ó tún pinnu Christian torí ohun tí ń jẹ́ Christian fún ohun tí wọ́n fi tàn wọnú Christianity ẹ́n o ní pé máa bọ̀ ń bí ẹnìkan ti kú fún ọ ìwọ sálọ máa dáràn so máa dẹ́sẹ̀ ń so Jésù ni olórí kóòsà tí ó ru gbogbo ẹsẹ̀ yín so ẹ̀yin ará ayékalẹ̀ ẹ máa dáǹso ẹ̀yin ará abẹ́rẹ́ ẹ máa dáǹso ẹ̀yin ará géètì ẹ máa dáǹso pàápàá jùlọ ẹ̀yin ọmọ bẹ̀rẹ̀ tẹ́ ẹ mọ̀ lè jà dáadáa ẹ máa jà sí Jésù lọ́rùn torí pé Jésù òun ni yóò ó ti kú fún gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fẹ́ máa dáhùn ó ti kú fún ọ̀rẹ́dì ni ẹ̀yin sá máa dáǹso ni kèé ṣe kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú tọ́jú kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú ni àwọn lè máa dáhùn tiẹ̀ bàtà ó wulẹ̀ so ti rí pé that is the primary and the foundation of Christianity in the world ẹ wá wo tí wọ́n á dólé lórí yìí o wọ́n wá ní linguistica error o kìí sọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wọn o ìbágásípọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wọn ni ìbá sọ pé nítorí tí èmi Ọlọ́run nítorí tí èmi Ọlọ́run ṣé bóun ló bímọ òun òun ló sì fẹ́ fọmọ ẹ̀ ṣe sàrà ọfẹ́ fi rúbọ fáyé ẹ̀hẹ́n yóò pe ra rẹ̀ mọ́mọ́ yẹn yóò pe ọmọ mọ́ra rẹ̀ ni torí tí èmi ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ mo wá fi ọmọ bíbí mi kan ṣoṣo mo fi ta aráyé lọ́rẹ wo tó o bá tiẹ̀ mọ nǹkan mìíràn bíbélì ìyẹn bí mo ṣe sọ ni mo fi takò wọn ní kò jókòó àwé jésù ti kú fún wa bí ok kí ló fà á tó fi kú fún ọ jáde kí ló fà á tó kí ló ṣẹlẹ̀ sẹ́sẹ̀ náà ló kú fún ah, mo sọ́ọ̀rì mo sọ́ọ̀rì mo sọ́ọ̀rì sọ́ọ̀rì sọ́ọ̀rì ó kú fẹsẹ̀ rẹ̀ ok ẹsẹ̀ bíbélì wo ló wà sọ pé ọlọ́run ló yọ̀ǹdẹ̀ fún yín bá ń pé kẹ́ pa nípa sàrà yà á lọ sínú John sixteen verse John three verse sixteen yà á lọ síbẹ̀ pé nítorí tí ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan dé parí ó wà ní wàmbí wàmbí azumi azumi ni o pé ìwọ ló bímọ rẹ o sì fẹ́ pa ọmọ rẹ o fẹ́ gbẹ̀mí ọmọ rẹ o fẹ́ fi ṣe sàrà nítorí ọmọ àdúgbò tí àdúgbò láàmú mọ̀wùlẹ̀ jà ń gbogbo aráyé <laughs> àwọn ọmọ kan bẹ ládùúgbò yìí tọ́ pé erékeré kún ọwọ́ wọn kán wá lọ dáràn kán fẹ́ mú wọn kán wá ní ẹ má wùlẹ̀ mú wọn mi ò bí ọmọ méjì ọmọ kan ni mo bí ṣé ẹ àwọn ọmọ yẹn wọ́n fọ́ gíláàsì ni wọ́n ṣe gbá ni ok ẹ lọ mú ọmọ mi ẹ dú lọ́rùn. sọ ọ mọ̀ pé tí wọ́n bá sọ ó ní tì ju kẹ́nìkan wá fún kọ́ wá sọ fún kọ́ wá sọ fún wa pé à bàbá alágbádá sọ pé nítorí pọ̀ ń fẹ́ràn ará àdúgbò yìí tó bẹ́ẹ̀ gẹ́ òun wá fi ọmọ òun kan òun ní kẹ́ ẹ mú kẹ́ ẹ lọ pa tẹ́ ẹ bá lọ pa ẹ̀ dáná yóò sọ pé ọjọ́ wo ló ń sọ bẹ́ẹ̀ fún yín gbogbo tiẹ̀ ní bá sọ. So òní bá sọ ó ti mọ legal implication rẹ̀ òní bá sọ ẹ wá ti rí tẹ̀ fi ń parọ́ ọmọ lọ́hùn ẹ wá gbé gbogbo christianity ẹ wá gbé sórí àdúrú rọ yìí irọ́ yìí irọ́ tí pé grammar language ti yanjú ẹ̀ pírọ́ lẹ́pa láì tí ì rí ntọ́lọ́n bá gẹ̀ẹ́sù sọ́sẹ́ language linguistically ó ti fi hàn pé irọ́ lẹ́pa àwọn afáwa ń sọ ní ìsìn wípé ọ̀rọ̀ ti àwọn kìrìsìtẹ́nì òun nìkan máa sọ pé nígbà tá a bá fi irọ́ hàn wọ́n nu bíbélì tán ẹ wọ́n ní ẹ àwọn ò ní pírọ́blẹ́mù ẹbí Mr. Paul ló kọ́ Mr. John ló kọ́ ò ní pírọ́blẹ́mù ẹnìkan ní bẹ́ẹ̀nù nù náà àwa ni ọ bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ iná ò sì ní í ju ọ torí pé bí náà bá tiẹ̀ ju ọ ẹni tó ní kọ́ bẹ́ẹ̀nù náà nínú yà jò tíráì rẹ̀ wò káwọn ẹni tí náà jò ìwọ náà kọ́kọ́ jó káyé tó wá mú ẹ̀ tó ní kọ́ bẹ́nu ná kí wọ́n tó wá jóná sínú ná ẹ̀ jọ jóná ni ẹ̀ jọ jóná ni o so lafa fi sọ pé wàlá yambagi an yufuhama mini hadha anama yahmiluhu alimudilun mini awuzari gairihim yaafi adolin minalihisadi wàlẹ ikọ kò lẹ́tọ̀ rárá káwa lọ gbọ́ pé dájúdájú nǹkan tí àwọn aṣinilọ́nà máa rù nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíì ó máa wá bí kí wọ́n ṣàmójúkúrò fún àwọn tí wọ́n kó bá àwọn olùṣìnà wọ́n wàá ṣàmójúkúrò fún wọn pé ẹ̀yin ti yín Pọ́ọ̀lù ló kó bá yín John ló kó bá yín torí náà ẹ má wulẹ̀ ṣe sí roṣẹ́ ẹ sì ní jẹ̀yà ẹ má lọ sọ́gbà àlìjẹ́nà tààrà àwọn Pọ́ọ̀lù àwọn ni wọ́n jìyà yín no no wọ́n jẹ irú ìyá yín mọ́yà tiwọn ni wọ́n jẹ irú ìyá tiyín mọ́yà tiwọn ni ṣé ò Tìjàní ni ṣé ò níyàsí ni bàbá búlálà ni tí wọ́n ti kú sórí ìṣìnà yẹn wọ́n jẹ ìyá tiwọn mọ́ ìyá irú ètò ọlọ́wọ́ fi jẹ ẹ̀yin tẹ́ tẹ̀lé wọn lórí ìṣìnà ni bal kálá bal kúlàlì fàrí ikọ́ ìní bal. kúlà lè fàríkọ́ ní muhasabu rárá o igun kìíní kejì muhasabu òní wọn ò bi léèrè ìṣirò iṣẹ́ rẹ̀ muhasabu a àmàlìhì àwọn jàrọ́ àwọn ọ̀ràn tó dá àwọn ọ̀ràn tó dá wọn sì fún igun kìíní kejì ni o falimudiluna ṣe é dáwọn tó ṣìyàn lọ́nà yahamiluna awuzara mani adọ́lùwòm àwọn òru ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n ṣì lọ́nà wàyù akọ̀bùnà aláàzáàlìkà wọ́n jẹ wọ́n ń yà lórí ìyẹn bisábàbí ìdìláàlìhìm ìyáhùn nítorí pé àwọn ni àwọn ni sábàbí àwọn ni atọ́kùn onísábàbí ìṣìnà wọn wàdọ̀lùn àwọn tó ń sì ṣìnà yàmìlúùnà àwùzára àǹfùsìn àwọn náà ru ẹ̀ṣẹ̀ tara tiwọn jàrọ́ ìtìbá yìí yóò máa jẹ́ ọ̀ràn ọ̀ràn ìtẹ̀lé àwọn wùláyíká límùdílìn yóò máa jẹ́ ọ̀ràn wọ́n ru ẹ̀ṣẹ̀ wọn tó jẹ́ ọ̀ràn ìtẹ̀lé àwọn wọ̀nyẹn tí wọ́n jẹ́ àṣìnilọ́nà. wàkọ̀dí wọ́rọ̀dà fi súnà mọ̀ yẹ́dúlù aláàmọ̀ takọ́dàmọ̀ bàyà nùhù àti wàá rí kànú súnà ó ti wà nù súnà inú àdìsí òjíṣẹ́ ọlọ́run ohun tí ń tọ́ka sí ń tà sọ yìí o wípé ro tó ṣe o ro tó ṣe o ìwọ bàbá tí onígbèsè rẹ ń bọ̀ wá kànlẹ̀kùn mọ́ lórí ó wá sọ fọ́mọ rẹ pé bàbá tí ń bọ̀ ń sọ fún pé mi ò sí lé o ti fi irọ́ lé ọmọ lọ́wọ́ nù yálà lójú ayé rẹ tàbí lẹ́yìn ikú rẹ tọ́mọ bá ti ń parọ́ gbogbo ìyà tí ó jẹ lórí irọ́ wọ́n á kọ́pì ẹ̀ wọ́n á pèsè ẹ̀ baba, àkáǹtì bàbá torí kí bàbá ló ṣe kí ni olófinrọ́ lé ọmọ lọ́wọ́ so ti rí bá a nísìn ìwọ ìyá ọ̀pọ̀mọjókòó onítòrógbé ẹ̀ bá ti dé torógbé ẹ̀ bá ti dé tíyàwó ẹ̀ bá ti dé àbí ìyáálé ẹ̀ bá ti dé first wife oyún tó bá ti dé ṣe ni kò lójú kò mọ lójú kò rànjú mọ́ ọ̀rànjú mọ́ kò bú dáadáa kò bú dáadáa ní o hmm. kí ló ṣeun ó ti fiṣẹ́ lọ́mọ lọ́wọ́ ṣé tó fi lọ́mọ lọ́wọ́ òun yóò máa ranjú mọ́ yóò máa ranjú mọ́ ẹni tí ò yẹ kó ranjú mọ́ yóò máa bú ẹni tí ò yẹ kó bú ìyà tí ó jẹ lórí ríranjú ìyà tí ó jẹ lórí ṣíṣe ẹ̀kẹ́ èbú ìwọ ló kọ́ yàn bí wọ́n ṣe ń bú yàn gbogbo ìgbà tó ń tì bá ń bú yàn láyé wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ fún òun wọ́n á máa kọ́pì irú ẹ̀ṣẹ̀ yẹn wọ́n máa kọ́pẹ̀ sínú àkáǹtì rẹ̀ sọ ní pé lọ sọ́ra rẹ̀ dáadáa báyìí lọ sọ́ra rẹ dáadáa báyìí pẹ̀lú nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí mo ti máa sọ náà wípé dáàmà wọn o dáàmà wọn o ẹ̀ṣẹ̀ tó dà tó fi lẹ́nìkan lọ́wọ́ má dà o tó bá fẹ́ dẹ́ ẹ̀ṣẹ̀ lọ bọ́ sínú àjálẹ̀ tẹ́nìkan kò ti ní rí ọ nísìn ká lọ fẹ́ mutí ọlọ́run ti korí búkọ tí mú ọ pọ̀ sáfẹ́ mú náà ni mọ́ lọ jókòó sí sí bá a palọ̀ àbí kí ni wọ́n pè bí a palọ̀ síbẹ̀ mọ́ síbẹ̀ o kò ti gbẹ́ underground sílé rẹ̀ tó bá ti fẹ́ mu ọtí kọ́ ọ fi sínú báàgì sotiye fi sínú báàgì kọ́ wá lọ sínú àjàlẹ̀ kó rèé mu kó mu tán kọ́ wá ṣe wèrè nínú àjàlẹ̀ gbogbo kọ́ ọ mọ́ sọ pé yọ bàbà bàyìn yọ bàbà bàyìn kó bú bàbá wọn kó bú ìyá wọn tó ti yé tó bá wá sùn tí o ti ń lọ ní ara rẹ ó lọ ní ọpọlọ rẹ ó lọ ní ojú rẹ ó lọ ní ẹnu rẹ tán hẹ́n kó wá wẹ̀ kó wá bọ́ sí ayé padà kó síbi tá a ti rí ọ sọ pé ẹnìkan kò rí ọ pé o mutí àfọlọ́hùn abẹ́ẹ̀kọ́ ìwọ nìkan ló dá ìyà ọtí yẹn jẹ bó ṣe ní lórí fọ́mátì tó gbà ṣéhùn ṣé mp3 lápèyàn ni àbí <laughs> so fọ́mátì tó lò yẹn wọ̀ nìkan lọ́ọ́ dàjẹ́ ṣùgbọ́n ìwọ bàbá tó fẹ́ mu ọtí ah, ẹ lágbájá wàmbí ọ̀yàgbà ah, ìyá tí ń ta sinapu ń bẹ̀rù lọ́ra wa ọmọ rẹ ọ̀ràn lọ́tí ọ̀ràn ọmọ lọ́tí ah, àfárúkà nu o orípa rẹ nu o ọmọ ọ̀ràn sí pọ̀ ọ̀ràn lọ́tí ọmọ ó sì rí ọpọ mu ọtí yà ní ah, ẹ má bú mi pé mo mo mutí nà ó à ah, bàbá mi ni mo fi jọ nà ó gbogbo ọtí tọmọ ẹ bá mu lórí pé wọ́n ló rí tó mu ọtí gbogbo ìyà tí ọ tí ọba gẹ lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún kọ́lé wọn náà lórí mọ ìyà ọtí tiẹ̀ náà tó mu kú.